ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kanú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ́d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 àti ọlà àti àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé iṣẹ́ kristẹni ni o iṣẹ́ mùsùlùmí ni o iṣẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé ni o òkì yín o. ṣùgbọ́n kò sí sẹ́mọ́ ẹni mo wá dọ̀ mi kò bá mi ṣiṣẹ́ mọ́ ó ti dàgbà náà tẹ́lẹ̀ náà nǹkan bọ́dọ̀ mi bàbá náà wọ̀nyí bá mi tíráàbù mọ́ ah tó ní bá a sì pàdé àwọn olè yẹn táwọn olè tó bàbá sì ti tọ̀ sí ṣòkòtò hmm. wọ́n sì bẹ̀rẹ̀ lẹ́yìn pé tẹ́lẹ̀ ó gbé ó ní bàbá tó gbé náà lọ́wọ́ bá ti jẹ́wọ́ ara rẹ̀ hmm. ṣe é rí gàbà bàbá abádélé bàbá sì gbọ̀n mo ní bàbá ẹja máa lọ jà ṣé ká máa lọ ẹ máa lọ adélé báyìí ṣe é gàdá àbá abẹ́sí àbá yìí ti sẹ́ kí mo ṣe wọ́n yìí mo ṣe wọ́n yìí mo ní má bàbá ìbá gbé mi lọ báwọn tàbá dé tráfù nítorí bàbá ten thousand hmm. bàbá náà ń tọ́jú mi àmọ́ ìwà mọ́tò mọ̀mú ti dàgbà <laughs> àwọn bàbá ló wá sọ fún mi àtìyàwó rẹ̀ pé Hmm. ẹ ṣe bàbá ẹrú bàbá ni pé bàbá ní nǹkan bá ṣẹlẹ̀ lójúmọ́ lóòótọ́ ló ṣẹlẹ̀ sí kí bàbá ní wọ́n sáwọn aládàá ni táwọn bàbá ní wọ́n ṣe nǹkan fáwọn o pé ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀ àwọn òrìrò ẹ̀ lájọ́ tẹ́tí bí àwọn hmm. lóòótọ́ sí mọ̀kẹ́ táwọn wà àwọn fẹ́ ọmọ àwọn jùlọ hmm. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ àwọn òrìrò ẹ̀ rí ẹ̀ mọ́ṣẹlẹ̀ ẹ̀ méjì àwọn wà mọ́tò. bàbá yẹn ẹ máa kí mi nìsín bàbá náà máa yọ mí wò lọ́kàn báyìí <laughs> alájí ah, so ọ̀pá ẹ̀wù yẹn máa ń fi ni ara tí mo fi ṣe program yọkàn ni pé àṣìlò agbára èèyàn ọgbọ́dọ̀ máa ń ṣe àṣìlò agbára ìwọ tọ́lọ́run fún lásọ̀ọ́sẹ́ wọ́n fi sípìlẹ̀ èèyàn wọ́n fi ṣàdúrà fáwọn èèyàn ni àtẹni ọ̀sẹ̀ ọ̀ àtẹni tó tún ṣe dáadáa fún wọ́n fi súre fún wọn mọ̀ hmm. ṣe àṣìlò agbára Yorùbá kì í ṣe àṣìlò agbára Yorùbá lágbára ṣùgbọ́n máa ń dá dúró dijọ́ ogun tàbíjọ́ ọjà tàbíjọ́ kan àrífín hmm. ẹsẹ̀ fà kan lọ sọ bẹ́ẹ̀ hmm. ó ní àgbàlagbà tó kọ́fá tó kọ́fá yanranyanran tó gbọ́fá tí ọ̀kọ́ àsán tí ọ̀kọ́ gèdè ìrètí ọjọ́ kan ẹ̀yà ìrètí ọjọ́ kan pàṣán Hmm. níjọ́ tí wọ́n rí fín tí ò ní kankan hmm. sí tòótọ́ bá ti ń kọ́fá tàbí máa ń kọ́ oògùn náà lọ́ọ́ máa kọ́ ọ̀tún wọ́n sì máa kọ́ òsì fi máa pé ah làgbàjá kọ́ ọ̀tún fa ẹ̀wọ́n yàjú sí o ẹ̀kọ́ hmm. sẹ́ńtọ́ mọ nǹkan tó ṣe tí ò máa bàjẹ́ babaláwo ìkéré kọ́ mọ́ lè sùnù ẹni ọ̀wọ̀ ká fún un ní ọ̀wọ̀ rẹ̀ babaláwo ìkéré kọ́ mọ́ lè sùnù ẹ bá ti rẹ́ni ọ̀wọ́. lóògùn ọ̀fẹ́ o. ara tá a sọ náà nù. àti ìlò. lóògùn ọ̀fẹ́ o. igi òdì ìwọ̀ wé dẹ̀ gbé àlóògùn ọlọ́run ni lóògùn oníbálògùn ẹ̀. sọ ẹ jẹ́ ká wá padà sídìí òṣòlẹ̀. ìdí òṣòlẹ̀ ẹ ṣùgbọ́n ká tó padà sídìí òṣòlẹ̀ sà ẹ jẹ́ ká ṣe báyìí a máa sọ òṣòlẹ̀ yẹn o a máa sọ bàbá ẹ bá mi ju ẹ̀rọ bá mi sọ̀rọ̀ yín táwọn yóò tún máa pè mí tó tún ní ìgbé kọ́. ẹ ẹ kàn ẹ kàn ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. ẹ jẹ́ máa ṣe tèmi fọ́lọ́run. bàbá ẹ pè é ẹ pè é ẹ pè é láàrin tá ti parí ẹ tún pè é ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ìwọ kọ nọ́mbà o kọ nọ́mbà o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá. ọ̀ya o ètò. o ètò. three three five. three three five. eight zero. eight zero. double six. double six. four four O oh eight two O oh eight two three three five three three five eight zero eight zero six six four six six four zero number oh eight two O oh eight two twenty twenty forty forty fifty nine fifty nine fifty four fifty four O eight two O eight two twenty twenty forty forty fifty nine fifty nine fifty four fifty four àwa ló gbọmọ eh, eh. sọ báyìí láti wọ ló gbọmọ sọ báyìí kọkàn dá oníkàkẹ́ kan dúró pé òun lọ sọ́dọ̀ alhaji suleiman ẹgbẹ̀jì ọ̀fọ̀ gbọmọ sọ láti gbọ́ mi ọ̀kadà ó gbẹ̀yìn ẹ̀dọ́dọ́. Eh, bàbá àwọn kan tó ti wá ń ṣe nǹkan báyìí tán bá ti wo gorí ọ̀kadà hmm. wọ́n ní mọ́mọ́ lọ́dọ̀ ẹgbẹ̀jì àtúmọ̀ tó lóògùn jẹgbẹ̀jì lọ. Ah, àwọn fún wa ni lọ́dẹ wọn kà eh, eh. ẹni tó bá jẹ́ àwọn àjẹ́ ọ̀bá dà láàmú eh, wọ́n túlẹ̀ kò ní gbọ́ wọ́n ní ìgbà máa ń méjà làwọ̀ àìwáriwọ̀ hmm. ọjà bí hmm. ìwà wáriwọ̀ ọjà kò ní rẹ̀ fọwọ́lé o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ta tèmi fún mi ẹ ṣe kí ẹni tí ìbá bá nájà lè yàn. lèèyàn ń wò. bó ti jẹnu hmm. ẹnìkan bá sọ pé ibi tó ń lọ ah, wọn àwọ wọn pọ àbí tó ń lọ ọmọ mi nìkan tó tún ju ẹ lọ hmm. lẹ́yìn náà lẹ́yìn rẹ̀ kódà ẹni tó tún jẹgbẹjì lọ mẹ́wàá ń bẹ hmm. òótọ́ ni àjùlọ òkú ibi kan wọn ò gbúrọ ẹni ọlọ́ba alámọ̀ra amọ̀ra. amọ̀ra. bẹ́ẹ̀ni ẹ bá sáà jókòó sọ wọn kàn sọ pé ọ̀dọ̀ ẹgbẹ̀jì aláwòye lòún lọ ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tí gbogbo òlu ah tí ìbá sẹni tí ọ̀wá bẹ́ẹ̀ lọ́wọ́ mú adélé mi bẹ́ẹ̀ni ọdẹ tí ń sọlù bàbá mi èmi náà ò ní ọdún tí mi sọ Ògbómọ̀ṣọ́ hmm. ọdún tó dá wa láre. kò sí etí ò tiẹ̀ mọ̀dọ́ yín tó bá ti dé Ògbómọ̀ṣọ́ o tó bá sọ fún ọlọ́kadà pé ah. mo lọ sọ́dọ̀ ah. Alhaji Suleiman o ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. àpapọ̀dà lèmi tó ṣe fírídọ́ọ̀mù méjì hmm. oṣù ìlélẹ̀ kan náà. bẹ́ẹ̀ni ee bẹ́ẹ̀ láyé tí ń dára tí wọ́n náà fẹ́ dára hmm. méjì oṣù ìlélẹ̀ kan náà. dúró ká oṣù january ọ lọ. bẹ́ẹ̀ni kí fẹ bá ìwọ tó ọba ọba wà lórí. ọba rẹ bá wà tí máàtì bá lóun fẹ́ mọ ẹ̀ sí kò pọ́sibú àwọn èèyàn kan lábùkù pé kè é kan bẹ́ẹ̀ni àìbọ́n ní oṣù kẹta náà hmm. oṣù kẹrin la wà yìí bẹ́ẹ̀ni ẹ̀ka oṣù karùn-ún wa lóun fẹ́ fẹ́ gbọ́lé ọmọ yẹn ló fi rárá o wa hmm. inú april la wà náà. Hmm. ọba fẹ́ máa pàṣẹ ah. ọmọọba náà fẹ́ máa pàṣẹ. méjì oṣù ilé rẹ̀ kan náà ìwọ ni ìwọ ni méjì oṣù ilé wa kúrò fífa alákìyèsí bá wù kọ́ wá sọ pé òun fẹ́ gba ọdún òṣùpá àbí hmm. òun fẹ́ gba ọdún òòrùn wọ́n lálẹ́ lù yá òru kọ́ ẹ́ jẹ́ pé òun fẹ́ gba ọ̀sán òun fẹ́ gba ìmọ̀sán. Hmm. tí ọ̀sán kò pọ́síbù. Ah, ah, kò lè sàbákà rẹ̀. wàkúlù fífalakì yẹn sì bá wúlò gbogbo ẹ̀ láṣọ òpópó náà ojú òpó náà fún kálukú. ẹ eh, ìmọ̀ ló jókòó yìí. àwọn olónímọ̀ ọwọ́ àánú sọ́ọ́ ti yà sí. ọ̀tọ̀ fún oòrùn kó ló fẹ́ gba ọjọ́ òṣùpá. Hmm kò tọ́ kó tìgbà kó ló fẹ́ gbọ́wájú oòrùn hmm. kò sì tọ́ fún òru kó ló fẹ́ gbọ́wájú ọ̀sán hmm. wàkúlù fífẹ́ lákìyèsí bàwù náà gbogbo hmm. wọn láti ṣètò ọ̀nà àti kálukọ́ gbà fún ìwọ bó ṣe rìnrìn àjò ayé rẹ àti gbé ilẹ̀ e kà máa tójú ọ̀nà tiẹ̀ ṣe ìwọ tó ń ta aran ní kémi nísìn ojú ọ̀nà tó lọ́dà fún ilé àti gbìn kí wájú mo fẹ́ mọ sàfà mo ti lu àyà mo ti fẹ́ máa lọ sí àrìnmọ́ lọ́n lọ́wọ́ ẹ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ lọ tọ́lọ́run rán o ọlọ́run gan ní fáàrí fún ni kọ́bùlà à anta ta bùdú ni ọmọ ńlá mi yàrá fún mi fà kẹfà yà bùdú ni ẹ lọ ọmọ mi kẹ́ tó máa ṣe mí mọ̀ ń tọ́lọ́run ni ọ̀wá yìí wá ṣe lọ́lọ́run ò fi kọ kéèyàn ọbẹ̀ lọ ó ṣe sìárà ni ó ṣe ó ṣàdúrà kó rí àpẹẹrẹ ló dún oorun ni hmm. kọ́lọ́run ó fira ẹ̀ hàn ọ́ mọ ara hmm. Hmm. know yourself know your status kọ́kọ́ mọ ara rẹ kódà kọ́ ọ lọ hospital pé ẹ bá ń wò ó ṣe mo lè HIV ṣé mo ní hepatitis kò ń ṣe pé ọgbọ́jọ́ ọkú kọ́kọ́ mọ ti ń ṣe ọ́nà from now you can proceed wà á wọ oògùn fún oògùn ọsítù náà lọ fẹ́ máa lọ ni tó bá ti tẹ̀mọ́ tí ń sọ láti lẹ̀. lọ́ọ́ fi mọ̀gùn tó fẹ́ lò. tó sì máa lò tó bá tiẹ̀ tí máa lo oògùn tẹ́lẹ̀ òkú tí ń sọ yóò tí máa lo oògùn wà á mọ̀ pé at least ọgbẹ́ ẹ̀kọ́ máa boost immune system ẹ̀ hmm. ẹ̀kọ́ máa lo antioxidant wà á mọ̀ ẹ má bínú ọmọ ọlọ́sùpó wọn kàn sọ ni o hmm. kàn yà síbẹ̀ ni o ẹni hmm. ẹni ológun èbó agbómọmọ <laughs> ń ta o ẹ mọ tìmí gbọ́ o kàn yà ẹ má bínú o èyí lọ́fẹ́ gùn mí díẹ̀ mo fi bọ́ bẹ́ẹ̀ o ẹnu olóore ni o èmi sàfà. Hmm. èmi sì ṣe lóògùn èbó mo hmm. sì lọ léèwé hmm. ewé àtẹgbò èyí ò bá pọ́n bélé lèmi mo sì jẹnu ọmọ Yorùbá sì ni mi tó nà kọ́ ni pé ajá wa sọ oṣó lẹ̀ ń bá ní òṣoṣó lẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá o. ẹni tó bá ní òsì oṣó lẹ̀ irọ́ ló pa. wọ́n lọ ọmọ ogun tí ń jà ọ̀ tí wọ́n fi ṣe fún ọ tí ò fi jẹ́. tí ò fi jẹ́. toró ogun tí máa ń jàyàn tí èèyàn fi lè ṣoṣó lẹ̀ wà tí ò ní í ṣiṣẹ́. Eh, nǹkan tí mo fẹ́ béèrè náà ni ẹ pé ǹjẹ́ èèyàn lè lo sólẹ̀ tí ò dẹ̀ ní ṣiṣẹ́. dáadáa tó dẹ̀ lè lo sókè tí ò ní jẹ́ kí wàá ló máa o sókè tó ga tó sólẹ̀ náà. ẹ eh, kí wàá ló máa fa bàbá. Hmm. ọ̀pọ̀ ọ̀pọ̀ sẹ́ẹ̀rí ah, olúwa dànsákì rẹ̀ hmm. jẹ́lẹ̀jẹ̀lẹ̀ àlù ẹni sọ lárúbáwá mo ti sọ fún pàmò ìṣe àfààfà. ẹ sọ bàbá ẹ sọ. ó kàmílà ni jẹ́lẹ̀jẹ̀lẹ̀ àlù kù jẹ́lẹ̀ hmm. nítorí ọlọ́run ó tóbi púpọ̀ ọ̀tọ̀ ni àyànmọ́ ọ̀tọ̀ ni àdámọ́. ọ̀tọ̀ ni àyànmọ́ ọ̀tọ̀ ni àdámọ́ ọ̀tọ̀ ni àbímọ́ ọ̀tọ̀ ni àbímọ́ mẹ́ta àwọn èèyàn wá ń dà pọ̀ ìṣòro ti wà nù. àyànmọ́ ni tọ́lọ̀ ń kọ́ mọ́ èèyàn látọ̀run adá ọ gẹ́gẹ́ bí àdá ènìyàn wálé ayé wá sí rere. iná ńlá katabalẹ̀ ìzán alákùlẹ̀ ìzán. Hmm. Ah. àwọn àfáà ti gbọ́n tí mo sọ. Hmm. ọlọ́run wo ọkọ̀ dáadáa mọ́ gbogbo èèyàn ọkọ̀ dáadáa mọ́ gbogbo ìzàníyà gbogbo èèyàn kò sí ọlọ́run kọ̀ dáadáa kọ̀ tó abúmọ̀yàn ọlọ́run ọ̀dà kankan lásán pé kọkàn wà á láyé lásán rárá o. ní hmm. òsì sábà ẹ wo orí ètí mò ń sọ ipe tí wọn fi mọ́gùn tutù àti mọ́gùn tutù sára èèyàn. bẹ́ẹ̀ni. ó ṣeé ṣe kí wọn bí ọmọ wọn bí lọmọ tí ò ní lè. tí ò ní lè fún súnmọ́bìnrin. ṣé kádàrá lè mi. Hmm. kò sí nínú kádàrá rẹ̀. rẹ̀ kò sí nínú àyànmọ́ rẹ̀ àyànmọ́ hmm. àtọwọ́fà sábàbí èèyàn. náà ti bímọ. ọmọ tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n mú kẹ̀kẹ́ rẹ̀ tí wọ́n lọ fi sóògùn ọmọ kò sí nínú ah, àkọọ́lẹ̀ rẹ̀ o hmm. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. ṣé tí kò ti yàtọ̀. bẹ́ẹ̀ ni. àwọn àkọọ́lẹ̀ nu. Hmm. ṣé ẹ wá rí àdámọ́. bẹ́ẹ̀ ni. ó wà. àdámọ́ wà. àdámọ́ wà o. Hmm. bẹ́ẹ̀ mi ṣe wà ní ìsinmi ní àdámọ́ kan kì í ṣoògùn láti kékeré mi. tí ẹ irú ìgbà tó débi nìsín kẹjọ dọdọ mi mo mọ̀ pé màá lálejò. ẹ mọ̀ pé lálejò. mo mọ̀ pé màá lálejò màá mọ̀ táyà máa wá mi bọ̀ tí màá dẹ̀ ta lóhùn specially màá mọ̀ àdámọ́ ni hmm. yóò yá àwọn èèyàn ní iṣẹ́ ẹlòmíì wà sọ pé ojú rẹ̀ ọ̀tún báyìí ó lè mọ̀ iṣẹ́ wíwìwìwì tó bá kíyèsí àdámọ́ rẹ̀ nu gángan fẹsẹ̀ lẹ̀ ẹlòmíì wà sọ pé àwọn afánpẹ̀ mí ní ìtìláàjì ìṣàtàlájà bàbá títí rẹ̀ ṣé àdámọ́ rẹ̀ aláwọ̀ tó aláàánú bísímúlẹ̀ kúlú aláwọ̀ fún wọn pè ní ìtìláàjì ìṣàtàlájà hmm. ẹlòmíì ìtàn ni ó ti sún bí obìnrin obìnrin àjòjì lọ́sọ̀ lára nǹkan ọmọkùnrin rẹ̀ tó ṣe kúlúkúlú nǹkan kan fẹsẹ̀ lẹ̀ èmi o hmm. ètè mi ní èmi ò ní ìṣàtàlájà tí bàbá ń lọ bìkan kódà tí mo inú ilé mi tí ma fẹ́ mú nǹkan lórí tébù tí ma fẹsẹ̀ kọ ẹsẹ̀ ẹsẹ̀ òsì mi ní mú nǹkan yẹn mọ́ àpàrà ọlọ́run hmm. iṣẹ́ ìdàkẹ́ lọ mú kọ́ọ̀bù yẹn kọ́ fọ́ mi lọ́wọ́ hmm. ah, mo ti dájà dájà rẹ̀ hmm. àdámọ́ wà àdámọ́ wà tọ́lọ́ nǹkan mọ́kálukú ibẹ̀ ni ẹ ń gbà wọlé táwọn yẹn la pẹ́ mọ́ lóka dúdú tí o yé àpò èèyàn bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé torí pé wọn ò ní ìmọ̀ wọn ò ní ìmọ̀ ọlọ́run tó ọmọ ọlọ́run ọlọ́run sì kékeré kọ́kọ́ lọ mọ̀ mí pé kò sára ohun tí ì sí Hmm. mo ń bẹ lára omi hmm. mo ń bẹ lára aná ní fi ń jò bọ́lá ọ̀bá sí lára anúmọ́ kò ní í jò hmm. bọ́lá ọ̀bá ti padà lórí odò yóò gbẹ kò ní sómi bẹ́ẹ̀ mọ́ ọmọ ìyá mi bí ọlọ́ọ̀bá ti kó lára ewé yóò gbẹ ni gbogbo ẹdùn yìí kò ní síbẹ̀ mọ́ ni ewé kan bẹ tí a máa já à ń pèlú ní òjò ó sì òkà gbóná púpọ̀ mọ́ ẹ jẹ́ kí n yàrá iṣẹ́ ara yà síbẹ̀. òkà gbóná òkà gbóná òkà wù ú òkà bàbá mi kan bẹ táwa fi sọdẹ tí mo bá rẹ inú ogun làmọ rẹ sí igun tútù. igun tútù. ee tá a bá fi bu èkó báyìí tá a bá fọn sí yẹn wà lẹ́mu fọlọ́ òmùra sí gbogbo wọn wọn wọn lulẹ̀ ni wọn ò ní dìde mọ́. wọn ṣubú lulẹ̀. tá a bá fún lẹ́rọ̀ odijọ́ kejì wọn bá máa fọmi sílẹ̀ lọ́sibítù kò ní kú kò sì ní dìde. yóò lo twenty four hours nílẹ̀ lẹ̀ ìgbọ́dọ̀ àti bá fẹ́ fún lẹ́rọ̀ ìpẹ́ náà ní tó bù sí yóò tó dìde padà. ó bára Yorùbá irú ètí mo ti lò wá ń rí. bẹ́ẹ̀ni sọ wà rọrùn kápẹ́ èmi lẹ́yìn kẹ́ ẹ wá wà sófin mi kó sóògùn kí máa dá yín mò ń ṣe lọ́wọ́ pásítọ̀ tí wàá wá sùn mi láti mi ò sí láyé mọ́ gbàdàn ọ̀sùn mọ̀ sọ mo fọ́ lọ́ọ̀ búra sí mo fi inú òsùn wa ìbúra inú àwẹ̀ mo fi búra mò ń ṣe òka òka òka lùwó lọ́wọ́ pásítọ̀ tí wàá wá sùn mi pé kí mi gba Jésù gangan mi ní wà o èmi gba Jésù Kristian ní mi tẹ̀tẹ̀lẹ̀ èmi gba Jésù gbóògùn wa ó ní kíní kan ju kíní mi rárá o èmi náà wá ṣe fún mo rò pé pásítọ̀ yẹn òun náà wá fọgbọ́n bọ̀ hmm. nígbà tí Jésù tó gbé Jésù lọ sórí orí òkè oníkọ́ bẹ́ẹ̀lẹ̀ kọ́ mo ní òkà tí mò ń rẹ̀ ìwọ wa mú un dárúkọ jésù kọ wa fọ́ mu ẹ̀rọ rẹ̀ nígbà mọ́ fọ́ kẹrọ wọ́n fọ́ mu tọ́ba ṣubú kò kò lè fọwọ́ mu o <laughs> mo wá ṣẹ̀ṣẹ̀ fi òkà bọ́wọ́ máa fi gbá ewúrẹ́ wọn á sọ pé ewúrẹ́ ti ṣubú hmm. mo gbà ó n tó sì bí ọ̀rọ̀ ni pé ó ní kí n gba jésù mo ní mo ti gba jésù ó wá ní kí n pa oògùn ti pé kò sóògùn ah! mo ní lè yìn ọmọ sọ ó lè sọ fún mi kí n mọ sóògùn kà fún yàn èmi ní sẹ́ni tó mọ́ fọ̀rọ̀ ọlọ́run bọ́ mo ti bọ́ ọlọ́run yé tẹ́tẹ́lẹ̀ ó wá hmm. bẹ̀rẹ̀ bá mi jiyàn pé kò sóògùn agbára ọlọ́run lọ́wọ́ àbúdá agbára ọlọ́run lè lo oògùn òsì náà ni kò sí oògùn ọlọ́run lolóògùn lọ́wọ́ ìdáni pé kọ́ra kìí ṣe ọlọ́run lolóògùn kúkú gbàdúrà sí ọlọ́run fi wọ ọlọ́run èmi wá mi pé kò sagbára èṣù èṣù ọ̀lágbára kankan hmm. lẹ́yìn ọlọ́run. Lawafin laba mixture. Lawafin. Ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o, torofin ni iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara. Ó ń yọ̀ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mú kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó roni gorogo ìfúnpá gíga ibà táífọ̀ìdì ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège làwọn fínà bá ní kóòlò nafdac lù ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited ó wà nọmba one ewu olóye street ìtasọ́ni sàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwọn fín mixture hallelujah. kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. àwọn tí a bá mi sọ ní ẹ̀rà ó ṣe wà ní pàwùdà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́.